Adá ọ̀fẹ́ fún ọba ọba sọ́lá rẹ̀ ga. Ọlọ́mọ ọba tó wà nínú ẹni tí ó bẹ̀rẹ̀ rọ̀mọ́tọ́ kẹrẹkẹrẹ àwa ń bá a lọ àwọn Yorùbá ń gbàdúrà sí ni wọ́n ní àbá lọ wọ́n ní pé nítorí ẹni tó bá bá lọ òun ló bá kú ọlọ́wọ́ sàánú àwọn náà ló fi di kalẹ̀ àwọn náà ló tó máa wọn. ọlọ́run ọ̀bọ̀bà tó láàrin ga tó ní ká máa bá ọ̀mọ̀tọ́nù lọ wẹ́rẹ́wẹ́rẹ́ bíyàn ló ń bá bọ̀ ọ̀mọ̀ lọ torí bá ń nígbà tá à ń ka sọ́ọ́tù fàtíhà adé oyè wa wípé ọlọ́run ọba nígbẹ̀yìn fàtíhà ó jẹ́ oyè wa wípé ìran èèyàn tí ń bẹ wọ́n jẹ́ mẹ́ta ọ̀nà kanu nínú àwọn tọ́lọ́wọ́n bọ́ bá tọ́lá rẹ̀ ga tọ́lá àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba sí láyé oríṣi mẹ́ta la tó sí aṣọ mẹ́tẹ̀ẹ̀ta. Sọwa álámì àwọn ìjọ oríṣi èèyàn tí ń bẹ láyé ọ̀nà míì náà tún ní wípé àtúnpín sí mẹ́ta ọlọ́run bá fi pínpín sí mẹ́ta wa ó fi parí sọ́rọ́bù fàtà ó tún wá fi pínpín sí mẹ́ta wa ó fi bẹ̀rẹ̀ pẹ̀lú àkọ́ ìfọ́jú fóòlà mẹ́sàn-án wá àwọn àjọ àkọ́kọ́ nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ká sí ń bẹ láyé nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run ti ń bẹ láyé ọlọ́run sọ wọn àkọ́kọ́. àwọn àkọ́kọ́ nínú àwọn náà làwọn tí wọ́n tó yẹ kóró nù ọlọ́run. ọlọ́run لكن في ذلك الكتاب لا ريب فيه مدلل التقييم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة مما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون àwọn alákọ̀ọ́kọ́ nù nínú ọ̀rọ̀ ẹ̀dọ́ ọlọ́run a ti wá gbìyànjú láti ṣàlàyé àwọn èèyàn wo ni fún wa kí ni wọ́n ń pè nígbàgbọ́ àti sọ bọ́ọ̀wò láti dá olùgbàgbọ́ òdodo mọ́ àti sọ kí ni àwọn ohun tó yẹ ká gbàgbọ́ àti sọ. So. lẹ́yìn ìgbà náà lẹ́yìn àdí ọkàn tó lálàáfíà iṣẹ́ wo láàbòjútó àti mẹ́nubà ọlọ́run bá sọ gba àwọn nǹkan ìtàn ọwọ́ aṣọ ìtàn rẹ̀ ó ní gbogbo ẹni ọba nígbàgbọ́ nínú kọ̀kọ̀ tó jìrọ̀ bọ́lọ̀ ẹni tó gba ń tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ ó ń ṣe ńlá anábà Muhammad sallallahu alayhi wa sallam tó tó sì mójútó rùn dáadáa ó ní gbogbo wọn kéré

أولئك على هدى من ربهم ah, bẹ́ẹ̀ mọ̀ ní ọlọ́wọ́ bá mi ò wà mí máa rọ̀ sákọ́nà fún mi ò fi kówó tó la síbẹ̀ yìí bẹ́ẹ̀ ni o. wàlàbí náà yóò pinnu nàbí máa ń. أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون ẹ̀san wọn tá ka ẹ̀san wọn àti ìparí ẹ̀ ibẹ̀ náà láti wá gbéra sọ ọlọ́run bá ní àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run ojú yọ ayé pé ẹ ni my God my heart kò sí nǹkan tí ń jẹ ẹni tí ọ bá bẹ̀rù ọlọ́run ọba ọba tọ́lá ga yóò rùn ẹni tí ọba tó láàrẹ ga bó ti tọ́ àti bó ti yẹ àwọn kẹ̀kẹ́ ń bẹ tó ṣe wípé àwọn kẹ̀kẹ́ ń bẹ. الذين يؤمنون ọlọ́run máa ń wọn ní ẹ̀dá tó mọ ọlọ́run ọba lọ́nà ni nínú àwọn tí ń bẹ láyé tí wọn ò nínú ọ̀kan ṣoṣo ọlọ́run ni àwọn ébì ọ̀kan ní wọn táyé sólà ọmọ nàìjíríà mi ọ̀sọ́ ọlọ́run ọba lọ́dọ̀ ìgbà ó kú bí ọdún méjì àgbẹ̀ ìgbà tó kú ìgbà tó kú ọmọ ẹyọ kan wọn náà wà gbọ́ náà. ìgbà tí wọ́n ń túbọ̀ fún tí lọ fún pé ọmọ rẹ kú ní jáde rẹ pé àwọn ń bí ó ń sì àwọn níbi ọmọ nàìjíríà yìí ní <laughs> ṣùgbọ́n kì í ti ìpìlẹ̀ tọ́lọ̀ ń dọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn máa nù ìpìlẹ̀ tọ́lọ̀ ń jẹ amọ́dúnkè wù. Ah, nígbà tọ́lọ̀ wọn bá dé sí ìpìlẹ̀ tọ́lọ̀ wọn wá gbé jáde wájà àdúgbò bì ha wáyé sáyé pọ̀ láti ha àwọn oṣooṣù rọ́límán wà àìmọ̀yàwó yẹn tí ó mọ̀ nǹkan dájú ṣùgbọ́n nítorí ìyànjá wọn nígbà eléyìí ò kọ́ bọ̀ ó sì bá bẹ́ẹ̀ tó ti lọ bọ́lọ̀ àdámọ́ tọ́lọ́wọ́ bá jọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn mọ́ ni pé ká mọ lọ́wọ́ làwọn onímọ̀ mi sọ pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn kí ibà ti ní pé ọba wo fíìmù tí kì í bá ti pé ọba jọ àwọn àjọpọ̀ àwọn nǹkan bẹ tó ṣe wípé kò sí ọgbọ́n bọ́ọ̀lù òun ti dá mọ́ ọ ní pípọ̀ ọ̀dájọ́ sẹ́nìkan bẹ ní ọlọ́run fẹ́ tọ́lọ́run dá tí ó fẹ́ ṣáájú àti ọwà sọ báyìí níbo ni ó tẹ̀wọ́ sí òkè ni ó tẹ̀wọ́ sí torí kó kí gbogbo ẹ̀dá lọ́lọ́run níbi ọlọ́dọ̀ wọn bá ń bẹ ní gbogbo àyè kò sí mẹ́ta tó àkọsí báyìí tàbí kò sí báyìí tàbí kò sí báyìí tàbí kò sí báyìí ṣé ìwà ti ṣe báyìí wọ́n ti ní nǹkan tó yàrá bẹ́ẹ̀ kọ́. ìgbà ọlọ́run àwọn ọba gbọ́dọ̀ àrẹ́gà tó kódà tó bá ti fẹ́ àrùn òkè abẹ́rẹ́ òkè bí ọlọ́run sàánù rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba tó láàrin dá ibẹ̀ ní gíga lórí òtókè gbogbo ẹ̀dá ó sì dá mọ́mọ́ ẹ̀mí ènìyàn bẹ́ẹ̀ láì tó fẹ́ nìkan kọ́ kò ní ìdíkẹ́ nìkan kọ́ kọ́ tó jù mọ́ bẹ́ẹ̀. àwọn àgbà tó máa ń rí náà ní ìyàwó àwọn àgbà wọn kan tó dáa lórí ìdánilẹ́gbà Muhammad sọ̀rọ̀ àwọn ìnígbàgbọ́ nínú ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga òun nìpìlẹ̀ ọlọ́run ọba dá bẹ́ẹ̀ láti tó sọ̀rọ̀ sí dáadáa mà lọ́rọ̀ tó mà ọmọ ọlọ́run ọba tọ́lá tó gbogbo tọ́lọ́ wa ni ó jáde látara rẹ̀ lórí ìmọ̀ lọ́kàn lọ́rọ̀ ìpìlẹ̀ tọ́lọ̀ ń já wọn mẹ́ẹ̀ẹ́dẹ́ tẹ́nìkan bá ń sọ pé ọ̀sọ́lọ́run ìjẹ́jà tọ́lọ́run dámọ̀ ó sì pè lọ́kùnrọ̀. ìgbàgbé tí kálukú wá ń wọ́n lọ́wọ́ bá lọ́sọ̀tọ̀ ẹlòmíì ọwọ́ àti ẹ̀ lọ́ọ́ bí irin kò sì ní ibẹ̀ lọ́wọ́ kí ni ọ̀pá ọ̀fẹ́ kúgbọ́n ọbẹ̀ tó wọ ó sì lókùnrọ̀ lọ́wọ́ ẹlòmíì ọwọ́ àti ẹ̀ lọ́ọ́ tọ́ba ti bí ikú yóò lè gbé ẹgbẹ́ wa lọ́wọ́ àwọn ọ̀rọ̀ ó sì sọ pé kọ́lọ̀ tó jó ó máa ọba tó láàrin dá ní ìgbàgbọ́ nínú ọ̀kan ṣoṣo ẹ̀ àwọn tí wọ́n wá ní ọba tó láàrin wọ́n bẹ́ẹ̀ yá yí àwọn àárín ìyẹn kan àwọn àárín ìyẹn yìí àtìkà méjì bẹ àáka méjì òkú lónìí pẹ̀lú òkú ọlọ́run. lẹ́yìn inú ọlọ́run wa sàlàyé tó ṣe é wá bá àdámọ́ ọlọ́run tó lálàáfíà ó là ìbàdàn táwọn tó kìí sòwò wa bọ́ mẹ́jẹ̀yàn gbàgbọ́sẹ̀rí wa ọwọ́ á dé dàbí ẹni fún ìgbìyànjú nìpìlẹ̀ ti kọ́ àwọn èèyàn tán. ṣùgbọ́n ẹni tó bá di ọlọ́run bá mú dáadáa kí bá mi níyàn tọ́lọ́run bá ti sọ̀rọ̀ wọn nú ayà mẹ́rin àkọ́kọ́ tó bá dì mú dáadáa kò sí ọgbọ́n aburú kèfèrí kò ní nílà aburú ò lè torí ó ti mọ̀ pé Ọrọ wọn o ti jáde kéréké kéréké tó jáde náà nípé nínú ọlọ́ọ̀ ni wọ́n lọ ọlọ́ọ̀fọ̀ ayé àbí ti sọ̀rọ̀ ń wọn ayé àbí ti fi àáka. ìgbàgbọ́dọ̀ wọn tán ìran èèyàn ọba ìmánì tọ́lá tí wọ́n tọ́ wá tí wọ́n àwọn

onye yóò lójú méjì bí ọ̀bẹ. nígbà tí ìjà ń ṣẹlẹ̀ láàrin ìgbàgbọ́ tó lálàáfíà àtà ìgbàgbọ́ nínú ọlọ́run bọba tó láàrin kàtà àti méjì tó jọjọ́ ń kó òun làwọn eré ìwà ń àwọn aláburú wọn wá burú jù aburú wọn ló lè jù torí pé níbi tó nígbàgbọ́ òdodo bá wà yọ̀mọ̀ ẹ̀yẹ òdodo wa. àwọn olùgbàgbọ́ òdodo wá ní ìfura lábúrú wọn wọ́n mọ̀ lára wa náà ni wọ́n. kí a àrùn kàkà náà ni a ebi ìdílé àti ìjọ kí òun mọ ẹgbẹ́ láti ṣe bí bàbá náà ti kó mọ àwa náà ni ó pè é ebi kẹta náà làwọn tó ti ìyàwó ìṣẹ̀ náà ń borí ẹ ànábì bá já náà نشهد إنك لرسول الله ọlọ́run yìí àti táwọn ọmọ náà gbígbé alábàtà àgàbàgì ní ìbádọ́dọ̀ rẹ wọn á ní kọ́dà jẹ jẹ́ẹ̀lì lọ́dọ̀ kan kò sí èméjì gbẹ ọlọ́run lọ́rọ̀ ń sẹ́ ẹlẹ́ni wà lọ́wọ́ àwọn yẹn ọlọ́run bàbá ọ̀rọ̀ ń sẹ́ ara rẹ̀ bí wọ́n ẹ̀jẹ̀ sọ fún ọ òun kúmà kó ti ṣe òun yọ wallahu yashhadu ọlọ́run yìí wá ń jẹ́ ìfún ọ ní wípé àwọn jẹ́ ń sọ fún ọ bá àwọn gbàgbọ́ tó wọ́n ní à. nítorí àbúrò wọn tó lé òjijì àyà mẹ́tàlá lọ́nà sọ̀rọ̀ gbà wọn. àwọn ni àbúrò wọn lé jù àwọn àtọ̀rọ̀ wọn máa ń wọn wọ́n máa wọn lára wọn àwọn ìgbàgbọ́ òdodo náà máa ń yẹ wọn lára. jẹ́lí òru jẹ́lí ikú. nígbà tí àwọn olùgbàgbé òdodo tọ́lọ̀ bá jẹ sí ọlọ́wọ́ bá láàyè wọ́n dá wọn sí olùgbàgbé òdodo rárá o dị àjọyọ̀ wà lẹ́bi àá òsì ọlọ́run àjọṣe. ṣùgbọ́n bá yí wọ́n mọ̀ tó bá wọn pé àhà ètò òrùka wà láàrin wọn ní alámú mẹ́ta alẹ́ yìí wọn náà àwọn làjọ wọn bẹ́ẹ̀ wọ́n máa ń fi wọ́n mọ̀ nípa aburú wọn ló lé ayà mẹ́ta lálọ́ lọ́ọ̀bù sọ̀rọ̀ ọ̀hún náà bì ó fi mẹ́rin sọ̀rọ̀ ìdájọ́ òdodo àtẹ̀fọ́n ó fi méjì ó fi lọ́ọ̀bù ó wá fi mẹ́ta lálọ́ fi wọ́n náà kálíba àwọn bá kò wọn kó ti gbé kan tó ṣùgbọ́n táwọn olùdájọ́ òdodo làwọn ń bẹ lẹ́nu ẹ̀ kọ́lọ̀ ń já wà ní wọn. ọlọ́run ní ẹni tí ọ̀dọ́ ọlọ́run ọba jọ́ lódodo tá a lè fi ìbẹ̀rù ọlọ́run ọba rò àwọn tí wọ́n ní ìgbàgbọ́ tó yanra sí sí nǹkan tá a sọ kalẹ̀ fún rẹ̀ ó ṣe ńlá àlejò ọ̀gá kí lọ́wọ́ ń sọ kalẹ̀ bá jù kí lọ́wọ́ ń sọ kalẹ̀ bá nàbì kí lọ́wọ́ ń sọ kalẹ̀ bá nàbì. ألا إني أوتيت القرآن ومثله معه القرآن هذه سنة وهذا القرآن يوضع قال وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليك Ọlọ́run ni aṣọ zikiru kalẹ̀ fún ọ máa fi zikiru yẹn ṣàlàyé tọ́lọ́ ń sọ fáwọn èèyàn fún wa wàá lè

لتبين للناس ما نزل إليهم تركي تفسير القرآن سنة يقول الله بابا يجعل القرآن إلى الله ويقولون سواء تقول لك عمين لا tọ́sọ̀ pé lákàá mẹ́rin làásàrì tọ́sọ̀ yìí kí mẹ́ta àti mẹ́tìrìkì tọ́sọ̀ yìí kí mẹ́rin ní ìṣá ibò làtọ́ àmọ́ ibò làtọ́ làbùsírò wà ní zikiru eléyìí wò ti bẹ̀rù súnà ní olówó àtàlàyé ẹ̀ ló fi jẹ́ pé ìyàwó ló fi súnà ní súnà bá ọ̀lọ̀ ọ̀lọ̀ tó ọba wa lọ gan ti lámilámi ní òkè yóò ní lábọ̀ àti kéèyàn sọ̀rọ̀ dáadáa súnà náà kéèyàn máa bàbàrà rẹ̀ jẹ́ ní ti ń jẹ́ súnà amọ̀sí ìsirà eléyìí àlàyé ọjọ́ mi lọ ni wàlàdínà yóò pinnu náà bìbá tó ń ọlọ́run láwọn tí wọ́n nígbàgbọ́ nínú ohun tá a sọ̀kalẹ̀ fún ọ ẹ mọ̀ bàbá sàájú bàbá dáadáa ó ní wàhúwà ìkùránù wàsùsùnà nínú tàfsírù sàájú kó lè sọ ó ní wàhúwà ìkùránù wàsùsùnà níyàn bá ní kùránù nìkan ni èèyàn bẹ́ẹ̀ sàkó lọ èèyàn bẹ́ẹ̀ sàkó lọ nítorí àwọn èèyàn kan bẹ́ẹ̀ sàkó ní kùránù yóò nà láyé lójú ni wọ́n ní kùránù sàkó èèyàn ó lè jẹ́ tẹ́wọ́n á ní kí gbogbo ń dá wa ń ṣe lónìí gbogbo lọ́wọ́ àná kọ̀ọ̀rán nínú ẹ̀sìn ẹni ọlọ́run fẹ̀sìn rán ní ó ṣàlàyé ẹ̀kẹ́ bá ti yorùbá láàyè mi yé wa méjèèjì ní mùsùlùmí ọrụ gbàgbọ́ ó ní gbàgbọ́ ní Al-Qur'ani tọ́nà ń fún fẹ́ ńlá wa ọlọ́run bàbá tó láàárẹ̀ já ọ̀sùn àwọn ọ̀rọ̀ kan sínú àlùkò à tó ṣe bí pé tí kì í bá ṣe fóun ló sọ àkókò sí. torí pé nígbà tó àlejò sọ lálẹ́ ọ̀sán àbájé tí wọ́n ń sọ tó ṣẹlẹ̀ ní ayé ádámù sọ́nà ti dáńtà bóò lànà mi sì máa àwọn ìjọ kan bẹ nínú àwọn àjọ tí wọn ti lọ lẹ́yìn bóò lànà mi sì máa ń tọ́ ṣẹlẹ̀ láàrin àwọn àjọ wọn nígbà mi tọ́lọ̀ bá sọ́fà náà tọ́lọ̀ lọ́wọ́ mọ́tò ní pé kà á fáwọn àlè tàbí wọ́n gbọ́dọ̀ mọ kó dòdò ní tọ́lọ̀ sọ tóra àti sọ́rú ẹ̀ náà fáwọn náà rí. àkọ́kọ́ nínú tá a gbàgbọ́ nípa alukur'an ká gbàgbọ́ lọ́wọ́ ọba lọ́sọ̀ọ́ kalẹ̀ bàbá àgbàgbọ́ lọ́sọ̀ọ́ kalẹ̀ àwọn làbárì

ẹnìkan nínú wa tó fẹ́ kọ sẹ́mínárì lé lórí òun ni ọ̀rọ̀ aṣọ ní Islam ìgbà tó wá kú díẹ̀ tá a wọ inú olúwo láti ṣe sẹ́mínà tí kálukú ti pírẹ́sẹ̀ntì pépà yìí àwọn èèyàn wá ní pé ẹgbẹ́jà ṣe ra wa wa lọ́wọ́ ẹgbẹ́ nìkan kan wa káyọ̀ ara wa wò nítorí mọ̀ kó bí bí tó bá wọn lólé torí kí lọ táwọn ọ̀gá wa bẹ̀rẹ̀ sí máa dúrìlì wa yóò yóò yìí wọ́n ó sì tún di aṣèrà wa wọ́n mẹ̀ fọ́ fọ́ọ̀tù pépà wọ́n mẹ̀ tó fọ́ọ̀tù tó bá wọn kó wù wá tètè sọ fún tó tọ́ wá ti sọ fún tó tọ́ wá ti dẹnu ní báyìí wà fún ìjọba ọmọ bá ti fi kí àyàrá wa ẹ̀rọ ẹ̀tàn bí èrè náà ti tóbi bèèrè tó àwọn bóòlù ní ilẹ̀ tó máa ṣà àlà pẹ̀lú ìfẹ́ àtúntò fẹ́ tó pépà tó fẹ́ pírẹ́sẹ̀ntì ní ọ̀rọ̀ aṣọ wíwọ̀ ó wá ń fèsì orídìn aṣọ wíwọ̀ wọ́n pe ìmọ̀kan ní sí ẹkọ́lọ́jì àbí ẹkọ́lọ́jì lẹ́ẹ̀ máa ń pè é akíọ́lọ́jì akíọ́lọ́jì ọ̀sà àwọn ọmọ yẹn lóríṣiríṣi ọ̀sà lọ́ mú wá àwọn èèyàn ń sọ wípé ìgbà tí aṣọ wíwọ̀ bẹ̀rẹ̀ bóyá three kìíní kan century ni twenty ṣé twenty one century kọ́ làwọn yìí three century òun ni wọ́n sàṣọ gbogbo àwọn kí ni bí thirteen century wọ́n sàṣọ gbogbo ẹ̀ nìkan àkáǹtì yẹn ló wá mú wa ló fẹ́ wá present ní wọn student islamic studies ìyàtọ̀ iwájú kiri ń kalẹ̀ báwa ń sọ láàrin àwọn àbújá kí ni àkáǹtì lọ tó fi kí ló kàn pẹ̀lú ecology bíi ecology àbílẹ̀ pé archaeology kí ló fẹ́ máa archaeology sí kí ni jẹ́ sọ sí kúrò àti sísọ ìyàtọ̀ ìwọ̀ bẹ̀rẹ̀ ya bani adam qad anzalna alaykum libasa yuwari sawatikum wa isha wa libasu taqwa dhalika khair dhalika min ayati llah kilo bidali ya bani adam la yaftinannakum ash-shaytan kama akhraja abawaykum min al-janna yanzi'u anhuma libasahuma adam àti àwọn ẹ̀wọ̀ sọ ẹnìkan wá ní kí jẹ́ ju ìlọ́bẹ̀ yóò kan lórí kí n jẹ́ ju. kùránì tó fi ádámù àti ẹwé ẹ̀wọ̀n sọ torí pé ń gbàdí sọ ìtọ́rùn yóò mú aṣọ lọ́gbà lọ́rùn wọn tí ìṣe bá sì fẹ́ mú ọmọbìnrin láyé lójú ni ẹ̀wúrọ̀ ni òní kọ́kọ́ wọ̀ ebi wọn ní lójú láti fi hàn lára rẹ̀ ṣe ó ní máa

tí wọn analyze ẹ speak to yourself tí ọba bá àkáǹtì ní alukur'ani mu àádùn mu àwọn àdìkùránì ó wá ní jẹ́pé yìnyín ọwọ́ kìlá academic o ṣùgbọ́n lọ́dọ̀ mùsùlùmí gbọdọ̀ wọ́ọ̀kì nítorí wípé tí wọ́n sọ lónìí ilé ọlá tó lè mọ́ká tó ní òrí bẹ́ẹ̀ mọ́ ìgbàgbọ́ mùsùlùmí nípa àlùkùránì kọ́dà والذين يؤمنون بما àwọn tí wọ́n ta ń tà sọ̀kalẹ̀ fún ọgbọ́ àwọn alábàárẹ̀ ìfẹ́nu àlùkò á tó ṣe wípé kódà ó lè má bàa láta àwọn ènìyàn wọn o bó ti làákàyè tó bẹ láyé làákàyè olókòkòrò àwọn làákàyè olókòkòrò kọ́lẹ̀ ní kí òkú ti yó òkòkòrò ti tà sí ní làákàyè ọ̀kan nínú bá a lè gba alukur'ani gbọ́ ni pé làbárí ti ń bẹ nínú ẹ̀ka jàpéjẹ bí wọ́n ti wí òun náà ló kiri kìí ẹ̀sìn mi ká máa ń já àwọn ohun lítírẹ́jọ nígbà tí wọ́n ń ṣe kíní tí wọ́n kọ̀ bá mú kí wọ́n lọ kà. àwọn àwọn kan bẹ̀rẹ̀ dẹ̀ pé ọ̀rọ̀ evolution ọ̀rọ̀ bílẹ̀ ayé ti bẹ̀rẹ̀ kíni bẹ̀rẹ̀ ah ẹnìkan fẹ́ pírẹsẹ̀ntì pípa kan ní ìbànú yunifásitì kí mọ́mọ́dá kọ yunifásitì pọ̀ bọ́bá ní oríṣi ọmọ ẹ̀dẹ́ ènìyàn àmọ́ ẹ̀bà ni àmọ́ ẹ̀bà ẹ̀ràn kò kàn ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n lè ní oríṣi ó sì jọ èèyàn ó fẹ́ ju kánú gbé táàbù mi wá nísìnyí gbàtàrí tẹ̀sí kárí ní jẹ́ bẹ́ẹ̀ ó fẹ́ ju èèyàn ó sì fẹ́ ṣe inaugural lecture ní inaugural lecture rẹ̀ tó wá ń pèsè ti bẹ́ẹ̀ ọ̀kan náà torí wọn ti sá fún wa ní pépà yẹn kó tó níjọ tí ó pírẹsẹ̀ntì nígbà tó ń rí wọn ti wọ ìpín kínní ẹni yóò bá sí islam báyìí torí islam bí ó yà ìpín ibo ní pẹ̀lẹ́ ẹni sẹjọ ọmọ ẹdín yẹn omi ni òun wá ní àmú ẹbà ni olùwà bẹ̀rẹ̀ sí lọ máa kà nípa àmú ẹbà olùgbà tó ń kà dáadáa òun yí kí àmú ẹbà ò lè survive without water kò lè survive láìsọ onímọ̀ òsèré yìí ò dín ní ọlọ́ọ̀dúnrún yọ̀ọ́ bá pòfẹ́sọ̀ ó ní bàbá wọn dé ọ̀lù lọ bẹ̀rẹ̀ ìlọ́gà rẹ̀ jọ lọ́fọ́ lọ́fọ́sẹ̀ lọ ìbọ̀kọ̀ àwọn yẹn ń jẹ báyìí kí á ah, bàbá ìgbà rìsáàjì kọ́mẹ̀ntì wa. ní pé ó àwọn ẹ̀bà òun nìpínlẹ̀ ẹ̀jọ́ ni òun ló padà di èèyàn bá ti di àwọn kan náà gbé lọ́bọ̀ pé ní ọ̀rá wá wá rí làbá ti báyìí àmọ́ ẹ̀bà ti ó ní kí torí pé ntọ́kọ̀jù lára tiẹ̀ gan omi yìí omi tí ń bẹ títí ń sọ̀fáìfù yẹn kó láti omi yẹn sáájú ẹ̀sẹ̀ mi yẹn níbo lómi yẹn ti wà wàhálà bàdé nkè owó gẹ́gẹ́ wo ni sọ̀fáìfù láì sómi omi gan tó wà lẹ̀ dá tọ́kọ̀jù lára rẹ̀ omi yẹn níbo ló ti wá ọdún mọ̀ sí omi yẹn ti wá jẹ́ ẹ̀sẹ̀ yọba àgbà rẹ̀ lọ́kànlá ló ọ̀sán

kí lọ́lọ́ sọ kalẹ̀ bá tẹ̀lé mo bẹ́ẹ̀ sọ pé kùránì dé kùránì àti súnà orí kùránì làwọn àwọn àti ìlọrin súnà àkọ́kọ́ yẹn fi ti kùránì ná ọ̀kan nínú ìgbàgbọ́ mùsùlùmí bá ti rẹ̀ òjòjòjò ó bẹ nínú wọn bá ti ẹ̀ lọ́nà ń sì gbé ń bọ̀ ọjọ́ rẹ̀ gbà yóò dé ìdájọ́ mùsùlùmí nù mùsùlùmí nù àwọn nǹkan bẹ sọ ń bẹ̀ táwọn èèyàn ń fi nǹkan tó tà fún tó sì tẹ́ jọ bí ẹni kọ́fẹ́ máa jọra wọn ọ̀yẹ́ kọ́ ọ̀tà yìí òfin nínú ọ̀nà tí mùsùlùmí olórúkọ àkùránì tọ̀ ó ní kí ọlọ́mọ bọba tó la rẹ̀ ká ọ́ pa àwọn àtẹ̀ kan náà àlùkùrá ẹni tí òun bá ti dúró ti ọlọ́mọ ọba nínú àlùkùránì kùránì tọ̀ kùránì ló wá pé ọ̀dọ́dọ̀ mú náà láyà náà ń sọ kọ́kọ́ bẹ̀rẹ̀ تتخذون منه سكرا ورزقا حسنا ọlọ́run yìí náà wọ́n sọ nàbì ẹ rí àwọn nǹkan tẹ́ mò ń bẹ̀ tẹ́ máa gbádùn ara yín tẹ́lẹ̀ tí tẹ́ bá tó mọ́ tán kan ẹ̀ tún máa húnrìn wáyé yá ìwà ìwà yìí olùdíyìnmá ìdúró tàbí ọgbà màdà àti ẹ̀ẹ́dá. ìlànà mi wọ́n máa bẹ ọlẹ́ ẹ̀kọ́ tí a ti dẹ́tẹ́ ti ta o sọ fún ọ pé kèmí ẹ̀yìn méjì ṣùgbọ́n wọ́n tún láǹfààní. ìmọ̀wò máa àjùbá òwe ìlànà níbi kan mẹ́fẹ̀ ni wípé ẹsẹ̀ tí méjèèjì téèyàn ó tara rẹ̀ ẹ̀ lọ́hùn ẹsẹ̀ ó tóbi ó ju àǹfààní téèyàn ó rí ọlọ́run kò kú wọn mọ̀ ó kàn jẹ́ jẹ̀mbẹ́ mbẹ́. Nígbà tó yá lásán kọ́ sọ aláàbà wà á ń tún ìyá ọlọ́run ìdẹ̀rẹ́ bá ti wá àmì tí yóò a dẹ̀ nígbà tí pé ẹ má tún òun gbà náà. bó ìwáyà náà fẹ́ ní kílẹ̀ àwọn ní pé ní ọ̀kan náà àwọn sàábí lọ́jọ́ kan ọ̀sà pé ìgbọ́ ọ̀sà pé náà ló ìbáni kò yá ayé àlìkà àbírú náà àbúdù máa ń ta àbúdù náà àwọtò ìbáda kùránì. ìgbà táwọn mùsùlùmí ti bẹ̀rẹ̀ yìí lẹ́gbẹ̀ẹ́ tó wọ́n fi nǹkan kí kọ́ dàgbò. wọ́n ní kó torí ẹ̀ lọ́nà òfin tó ayà kalẹ̀ pé tẹ́ ẹ bá ti gbà pé wàlà wà á ẹ wọ́n náà pé lẹ́yìn ìgbà tẹ́ bá kírun kò ní ká mú. ṣùgbọ́n tẹ́ ẹ bá ti kírun ẹ mọ̀ ìgbà tí kí wá ń di báwọn títí ní kí ẹ má ti rùn ah, máa ń ẹ bá ti mú sí pé ọlọ́run já yìí àtẹ̀lé ọlọ́run ti dá wa náà láti bẹ̀ wò ọlọ́run lágbára fún yẹn yọ̀rọ̀ mú sí bá wọn bá mú náà bá fẹ́ fẹ́ lẹ́sìn ọlọ́run máa mú kí wàá lọ lọ́dún lọ́rọ̀ yàn lérí alẹ́bí bá ń kà kalẹ̀ alẹ́bí bá ń kà rùn bá ah, onírun márùn alẹ́bí yìí nílágbára àti náà kíkì méjì lọ. márùn kọ alẹ́bí yìí wọ́n kí méjì méjì lọ lọ lọ láti ẹ̀kọ́ máa kí wọn. owó abẹ́rẹ́ ìṣẹ́ náà sọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀ ń gbọ́dọ̀ jẹlẹ̀ àtúbà nìkan ní ìmọ̀ tó wá ọjà ah, kẹfẹ́ nínú ah, ọba dẹ́kẹ́ gbẹ ìwọ wo ọ ó <laughs> ti di wá àdìtàn pé ibi wá àdìtàn níbi ní obìnrin báwọn àtẹ̀sílẹ̀ yìí ọlọ́run bá tó dá wa ọkọ̀ wá tán. àní àwẹ̀ tó jẹ́ yìí gbàtọ́ náà kọ́kọ́ sí lọ́rọ̀ yẹn ó jọ wà ọ̀sán náà nígbà ẹni tó bá wọ̀ ọ́n dáwẹ̀ ẹni tó bá wọ̀ ọmọ fún yàn ló jẹ torí tó bá ti wálẹ̀ tó náà sọ̀tọ̀ àwọn èèyàn ó kà ní pé ẹ máa ṣe tó bá dùn yín ṣùgbọ́n kẹ́ ẹ gbà wọn lọ́dà yìí. díẹ̀ díẹ̀ lèèyàn máa báwọn èèyàn sọ̀rọ̀ tẹ̀sán ọlọ́mọ fi yé wọn kò sí gbé wálẹ̀ kan náà torí pé ẹni tó bá tó wọbẹ̀ lẹ́ẹ̀kan náà náà sí ìbáfà lọ náà ó tún máa bá yẹpẹ́ lódìdí náà ní ọjà jù à àdúgbò ni wọ́n yí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹja àgbà ọlọ́run ọba tó dára gangan kẹ́kọ̀ọ́ bó ti bí àwọn àdájọ́ rẹ̀ kalẹ̀ kàmọ́ sí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títí tí èèyàn ó fi débi tá a fẹ́ dúró dé. ẹlòmíì tó lábàá níbi ìdánábi sọ̀rọ̀ pé ìrọ̀ kí lọ́rọ̀ kí lọ́rọ̀ yẹn lórí mi máa kí òun wọn lórí òní lẹ́yìn tó sọ yìí ń dìlà náà yẹn kí òun ní ọgbà láti ń gbàwé ọ̀rọ̀ yẹn lórí bá ló lọ́ọ́ lọ́ hajj lẹ́nu àtàrà yìí ń dìlà náà o. ẹ àlejò ní pé tó bá ti lẹ́yìn òní kan náà yóò wà jẹun náà lọ́wọ́. ìjọrọ àwọn náà ṣùgbọ́n àwọn ẹ̀yẹ wá káàkiri o kéré tó fi fẹ́ kàwọ́ ìyá mi kẹwọ́ o akẹ́kọ̀ọ́ àwọn àdóyún mi balẹ̀ mi lọ́wọ́ àgbẹ̀ alẹ́ ti fẹ́ nìkan ní kíní kò làwọn yẹn tó wá káàkiri àti والذين يؤمنون بما أنزل إليك ẹni ọba gba kùránì kan tó lóun bá ní nǹkan báyìí má débẹ̀ ní débẹ̀ torí mà wípé ẹni tí ń sọ̀rọ̀ ó ju òun lọ ẹni ọba ti dùn ní ó lè dún nínú ọmọ wípé ẹni tí ń pàṣẹ ẹni dá àrí agbára tó ń bò wá ọlọ́run kọ́ má dára àti ọ̀tí alọ́wọ́ tó bá ti ní bá àti máa gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu sọ́lọ́ náà bá lòun ní máa tó ti àníṣẹ́kù lórí lẹ́nu. àyàfi ká sí mẹ́dọ̀ ká ti ìgbà yìí káwọn bá bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́n ti rọrùn fún mi náà ah, ìtọ́ ọ̀sẹ̀sẹ̀ bẹ́ẹ̀ lọ́nkọ́ ti rọrùn fún ọ tó fi ń jẹun tó fi máa bóyá kó yẹ̀wò tó fi máa lu ilé tó yẹ kó ní tó fi máa lu iṣẹ́ tó yẹ kó ṣe tó fi máa lu aṣọ wọn lọ yíyọ ìwọ ni ò yíyọ ọwọ́ adigun ẹ̀sìn ọlọ́run ìdí ìrùn ẹ̀sà bàbá bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́nkọ́ sùrà wa náà lọ. àwọn èèyàn wọlé ìpínlẹ̀ alihamudulilayi rọbìlì alami náà yanjú gbogbo kó agbábọ́ọ̀lù tí o sì gbè wọ́n pè tí àwọn èkó ní akọọ́lẹ̀ kan wọ́n fi ké tẹ̀lẹ́sẹ̀ di gbogbo ẹ̀ mọ́ra wọn tí ò ní lójú tó wọ́n pè o. kùránì ọ̀wá ṣe é pé yóò wáyé kẹ́kẹ́ wáyé wáyé wáyé wáyé wáyé wáyé mọ́ o ó ní wáyé wáyé mọ́ tó dáa fún agbábọ́ọ̀lù ẹni tó gba alukùránì kan. òun lẹni tó ṣe wípé tọ́lọ́ba ni máa ṣe máa kírun kò ní wẹ̀yìn máa kò ní wẹ̀yìn lọ hajj fọlọ́ kò ní wẹ̀yìn dọ́rọ̀ táwọn òbí rẹ ni bọ́rọ̀ rẹ ọ̀bá lọ́ọ́ fi kún dáadáa rẹ جبار بوالدة ولم يجعلني جبارا شقيا tó bá ti rí pé ọ̀rọ̀ rẹ̀ ń dojúrú fi kún dáadáa rẹ̀ bóyá ọ̀rọ̀ rẹ̀ wọ́n dojúrú yóò lójú ìsúpadà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ọmọ nígbà káàdì àkùrá yìí kọ́ yóò wá máa ta káàkiri nítorí yóò mójú tó nu ọ̀rọ̀ lójú sọ́ọ̀bù ọ̀dọ̀ àwọn bàbá kan ní ọmọ àwọn yàrá ìdílé kan mo lọ rọ owó ṣe lójútó nkẹ yọ kan tó bá ti mójútó títí ọ̀sẹ̀ dáadáa ní ọmọdé tí mo bọ̀rẹ̀ ṣàdó àkọ́rọ́ lóru ẹjẹ fi ń sá káàkiri wọn ní kan tó ń bẹ lọ́ba rẹ̀ létí tí ó sábẹ́ tóbìnrin. wọ́n ti bẹ̀rẹ̀. èsì kára ayé sọ fún alábẹ́ nígbà tí wọ́n wá bọ̀ wá ṣe kúrò ìṣòfin náà wọ́n ní ọjọ́ ajẹ́ láwọn.

ọjọ́ kò sábẹ́ ẹ sí wọn wá ní wọ́n sàǹkó sílẹ̀ wọ́n sàǹkó sílẹ̀ ni wọ́n kádàrà wọn fún kádàrà àti ẹ̀kọ́ wá rí ẹjí wá ń gbọ́ bùkátà lára wọn bùkátà àwẹ̀ ní tó lára wọn. kalẹ̀ làwọn tí wọ́n ké fún wa wípé ńtọ́lọ̀ ń wí rèé tí wọ́n sì tẹ̀lé ọmọdé wò wípé àgbọ̀rọ̀ ah, yìí ṣe ń lọ ọlọ́wọ́n bẹ̀rẹ̀ já lùsí ní ìmọ̀ àlèrè ọlọ́run dàpọ̀ níbi tá a bá ń lọ bí ọ̀rọ̀ títí á máa yá máa ọ̀dẹ̀ ọ̀gá ah, ọlọ́wọ́ aṣọ àyàkáyà ìnáwó ọmọ wálé mẹ́sì wálé àǹsọ́ọ̀bù. والأسلام رجل من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما الخمر إنما الخمر إنما الخمر والأزلام والأزلام àwọn òòṣà táwọn ènìyàn mójú tó tí wọ́n ń wárí ọlọ́wà burúkú wọn papọ̀ torí ẹni ọba yọ ọlọ́tí etí bèbè ìṣẹ̀bọ̀sọ́ lọ lọ́wọ́ etí bèbè ayé ń gbà lọ́nà ọlọ́wọ́ ọlọ́wọ́ àjà papọ̀ ó ní dojú ẹ̀ lédè tó ìwà àjòjì nínú amálì ṣẹ̀yìn ọ́ọ́nì nínú sí sùnì ilé ìjọba tó tẹ́lẹ̀ fi wá ní àkọ́fẹ́ ah, lọ kí nìkan mọ́ lọ torí pé nínú àwọn iṣẹ́ ìtọ́ èso ọmọ ọdún ni lọ́ba ti mú tán. ọ̀nà ni ẹni ọba fẹ́ sórí ire nínú yín kó jìnà sí. fati sani mú òòlà àìlà fún yòówù pẹ̀lú ẹ̀ṣọ́ owó. ọ̀nà ni ẹ̀jìnà sí látò ní ọba máa kọ́ fẹ́ sórí ire. ẹ wá máa ń fa oníyàtọ̀ ju sí ìjà àbá. àwọn sàbí náà bá ti gbọ́rọ̀ ọlọ́wọ́ bá. ẹlòmíì ti pẹ́ tó fi mú kalẹ̀ tó ju tara ni kálukú wa bẹ̀rẹ̀ sí máa tú Agbara ọtụtụ ti di àgbàrá ń dòrò mẹ́jìnà. mélòó mélòó torí pé àwọn ti wọn àwọn bẹ nínú ẹni ọ̀sán kùránì lọ tí wọ́n yọ lọ́jọ́ tí wọ́n lọ àkùránì kùránì ọmọ sọ̀rọ̀ kò fẹ́ ronú nǹkan ẹ jẹ́ ká wù pé we need to look into it so olórí mi ló ọba tó dá ojú rẹ tó dá wòye rẹ ní nǹkan tó ṣe oníwọ bẹ wòye owó ló ti rí owó ìwòye rẹ wà. táwọn sàábé táwọn bá ti gbọ́ torí tàgbọ́ wọn nù ọlọ́run wọn gbà yìí wọn ó sì máa ṣiṣẹ́ kọ́. èwo ni wọ́n wá ń ṣe walladhina yu'minuna bima unzila ilayka ẹni ọgbà kọ̀ọ̀rọ̀ á nìkan nù ọ́ nítorí ọ̀n bá sọ ń bẹ̀ kéèyàn gbọ́yìnbù tá a ní àgbàgbọ́ kùránì ló fi wá o ẹni ọba ti ta gbọ́yìnbù tó ta kùránì ẹni tí ń lo kùránì ń fi ń ṣètò gbèsè ayé ẹ̀ ọ̀dọ̀ ọba tó ọba fi ṣe ọ̀sàkọ́ lọ́wọ́ wàlá rí ẹja ẹja ọ̀rá kọ́ra mú ọmọ mà ní nínú ọlọ́run tọ́lọ̀ ń wá sọ̀kalẹ̀ fún ànábì súnà rẹ̀ súnà ń bí ojú súnà eré ìta máa ń sọ wípé bí súnà ní ojú lọ ní tí wọ́n ń pè ní súnà nílànà tíyàn bá pa àwọn ìlànà ànábì kan jù ọwọ́ rẹ̀ ó wájú kákìrún àyílà ní mẹ́rin súnà tíyàn tó kájùnú làásàrì ní mẹ́rin súnà ní ṣùgbọ́n súnà sọ̀sọ̀ náà ń yẹn lé alábòsí náà wà ní a tí wọn bá sọ kí ní kàfọ́ àdì súnà ní àti súnà náà ní káfẹ́ yàwó káwá ní yàwó àbòsí. torí lẹ́yìn ìgbádùn àwọn èèyàn ọ̀fẹ́ yàwó tó wọ́n tún ṣe jí àwọn òṣìṣẹ́ ṣùgbọ́n tó bá wá ṣe bí ẹ̀ ẹ̀sìn ó lè fẹ́ àásùn náà nínú wa sọ fún yín pé mo fọwọ́ sí rẹ̀ jẹun mo fọwọ́ tún rẹ̀ jẹun ó wù àná ìbáyìí láàbàdé ẹ̀ yóò lágbára ti dẹ́ ẹ̀ ó wà láti jọ sànàbí ti sọ̀rọ̀ nkọlọ agbára àti bí ọwọ́ ọ̀sán ẹ̀rọ tẹnu wọn tó fi lọ́kọ́ lọ. torí ti pé ó sún ọ̀hún ti ọlọ́ ó ní ọ̀jẹ̀ kankan ọlọ́run àti nàbí pé lọ́dọ̀ mi ọjẹ́ mẹ́wàá. làwọn onímọ̀ mi máa sọ wọn ayé ìdíyà ń bẹ fún mímọ́ ìdàkóso náà nàbí náà látàyè kì í sọ̀rọ̀ nìkan. فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم fẹ́jìlá àwọn yòó sí ìwàgbọ́ àbá àbùkàdì ọlọ́ni àwọn tí ìgbọ́rọ̀ sáà nàbì lẹ́nu tó wọ́n sọ̀ra fún àní látùbọ̀ náà kí fìtínà mọ́ bá kọlù wọn láyé tàbí kí ìyá ẹlẹ́tẹ̀ ìlérò kọ́ mọ́ bá dáhùn ọlọ́mọdé àríkà kan bẹ́ẹ̀. nínú tá a gbọ́dọ̀ ká tó ní tá a nìyẹn fi bá wú aláǹsọ̀lá àlewà lọ́sọ̀ àti ń bẹ ní Madina ó sì sọ fún àlè pé máa lọ bí báyìí obìnrin kan bẹ́ẹ̀ ń bẹ kan bẹ lọ́wọ́ rẹ̀ lọ́dà wa sọlọlọ àlọ ní alibá ti gbé ha ebi tá nàbì lóbìnrin wà náà lóde bí alibá alibá bá tán alì ní ìwé kan bẹ lọ́wọ́ rẹ̀ mú wa ó yóò ṣe lọ́wọ́ a ẹ alẹ alì ní ìwé lẹ́yìn ọkọ sọ tá nàbì bẹlẹ sọ pé ìwé ń bẹ lọ́wọ́ rẹ̀ mú ìwé mẹmẹ gbogbo ẹrù rẹ̀ wọn tún àríwé a ah! hmm, alì ní ìlà tá nàbì sọ pé mẹmẹ ìmẹmẹ náà ni tó bá ti wọ́n kọ́ gbé a ah! aráyè atúlójú ẹnu rẹ̀ àbá o gbàtí àjù fàyídà yọ tó o bá mú wa mo lára mi ní ìdámẹ́ lọ́wọ́ yóò ṣe yóò lọ sí tí a hàn lè mọ dáadáa àti inú oorun rẹ̀ ló kì í ìwé bọ̀ kọ́ńtà ṣé wọ́n gbà láti gbọ́ níbí àwọn ìsinmi tó ń dáńsọ yẹn tó ń dáńsọ táwọn ibi kan máa ń bẹ láyé ní ìsinmi yóò jẹ ìjẹ àwọn ìyẹn láyà ọ láyé àwọn èèyàn ní àyà wọn kì í njẹ́ ò yá wọn èèyàn níbi tí gbogbo ẹni bá ń ṣe bẹ́ẹ̀ abẹ́ káwọn èèyàn bọ̀ wá abẹ́ jẹ́ nǹkan láyé abẹ́ jáyé ọtẹ́wọ́ gbà wá abẹ́ ti gbogbo ò ní lábọ̀ ayé lè mọ̀ ọ́ nígbà tó ń bẹ láyé tó ọba ti gbèsè kò sẹ́ni tó mọ̀ ọ́ mọ́ àwọn èèyàn kan ń bẹ lẹ́yìn táwọn bá kú tán láyé ó tó mọ̀ wá mọ̀ mímọ̀ wọn mọ̀ wá gbà yìí yọ mọ̀ wá gbà yìí wọn ló gbé níbi ọ̀kan nínú àjọ ànábì wa Ibrahim ní pé wọ́jà yìí lisana sídìkì ìlẹ̀ àṣírí ọlọ́run tí ń bá kó o láyé tán dáadáa ni ọjà òyìn ọmọ sọ ń pa mi. lórí nítawọn èèyàn fẹ́ sọ ń pa wa ní ìsinyìí làbójú tó nígbàdé tí wọ́n ti mọ̀ báyẹn sí lẹ́kọ̀ọ́ tí wọ́n ti ń tọ́ sí ti wà. sẹ́kẹ̀rẹ́ sáà nìbí tó ti dọ́sùn rédíò mélòó la ti ń ṣe prógráàmù àwọn àti ẹ̀ ó wà kú báyìí tó bá ti kú mi báyìí kò tó gàdán báyìí mọ. nílẹ̀ yorùbá yìí èèyàn tó ti jẹ́ àfa tí wọ́n ti gbélé yorùbá yìí ẹgbẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún yìí ó lè kà wọ́n tán. méjì péré náà ni wọ́n máa dáa bọ́ọ̀lù wọn. bẹ́ẹ̀ ni àyọ̀ ẹ̀kọ́ ẹ bá mi ní bàbá dà bàbá kà mọ́ níbi ìgbàjọ́ tá a bá gàdá mọ́. ó lè súnmọ́ kárí nínú àwọn tó wá lẹ́yìn wọn tó ti lọ́jọ́ wọn tó sùn lọ. ó súnmọ́ ṣùgbọ́n ó kọjá dà. ipa wọn dà. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم ẹni ọba nígbà tó tún lè koro nù ọlọ́run ọba tó lálẹ́ kì í tán torí tó bá kú tán ti ṣe ìtọ́wọ́ rẹ̀ bá tán àwọn iṣẹ́ tó ṣe é lè ó máa lọ lọ́dọ̀ fi ni kí á máa kọ́ ní tí ara wọn sí wọn bẹ̀ láyé tí wọ́n ti ṣáájú nígbà wọn bá kú òsàn iṣẹ́ wọn tó á wọn akitubu máa ń kọjáàmù wá àgbà pa àwọn láyé akọ ẹni ọba lórí pa kì ka èdè èèyàn kójọ lọrùn lọ tọ́lá wọn tí wọn ń kà kó lónìí tí fẹ́ gba yìí lọ́dọ̀ wọn tí fẹ́ tóbi lọ́wọ́ wọn fẹ́ rẹ̀ náà tí bá mú òun bẹ̀ ṣáìsì ńlá ẹni tó ọkọ̀ yìí kó àwọn tó ọbẹ̀ tẹ́lọ́rùn tó ọba tí wọ́n bá ti kú tán ẹlòmíì ò mọ̀ ọ́ mọ́lẹ́yìn wọn. tó bá wá sí bá gbájú kan mọ́ àwọn èèyàn tó fẹ́ náà bá wọ́n kọ́ àtàwọn àdídìrà láyé wọn ẹni ẹ̀kọ́ ọmọ wọn tíra àdídìrà láyé fi ń sàǹfààní lónìí. ọba lónìí kọ́ ní ọ̀kọ́kọ́ kọ́ ìdá bàgàdájì ẹ lọ wẹ ní ọgbẹ ní ọgbọ mẹ kò sí nígbà tí wọn lọ kọ́ ìdá bàgàdájì tàwa ló pẹ́ tó kọ́ bàtà jọ. ọyọ ọ̀sẹ̀ yìí ni. ọ̀gá mi ń dá. ọ̀gá yẹn kó tẹ̀ ní tí ò kéwu mọ́tò bá lọ náà ni. gbọ́dọ̀ wá wa àfààní wa máa mi ń kí á sì bí ilá àbáyá ọ̀gá ọ̀sẹ̀ nìkan tí ó wà yóò tó ọkọ̀ nǹkan yóò tàn ní tiẹ̀ wòye kò jẹ́ àrọ̀mà yàtọ̀ ṣùgbọ́n tó fowó rẹ̀ kọ́ yóò tẹ̀kù yóò tẹ̀kù ni ó ti kú kí ni títí kọ́ ń lọ àwọn bẹ́ẹ̀ ń kọ́. ìwé piramari wọn à ń rí sàtífíkèétì wọn à ń rí ní àfọwọ́ wọn kọ láyé nù afa àyè kọ́ bá kọ́ ń tọ́ ọkọ yóò ṣẹ́kù fàlà. bàbá àtọ̀kì tún bẹ̀rẹ̀ ní àfíìsà ìbára ẹ̀rọ ìlẹ́rìí. bára rẹ kọ́kọ́wọ́ rẹ kọ̀ kẹ́kẹ́ àyàtúkọ̀ òní wípé. yàtọ̀ ń tẹ̀ àyè láti ní tọ́fọwọ́ rẹ̀ kọ́láyé kí làwọn wá mọ̀ gbogbo bí wọ́n ti sáàjì ẹlòmíì bí wọ́n ti bá tẹnìkan jẹ́ pẹtíṣàn ẹlòmíì níbi ọ̀rọ̀ ti fi wípé tó máa kọ́ àti mìíràkù bí wọ́n ti lẹ́ni ẹlẹ́ni ọwọ́ rẹ̀ ní ọ̀hàn nítorí wọn máa kọ́ tiẹ̀ wọ́n fẹ́ sàgùn fẹ́ fọ́ máa ẹni tó bá ti kọ kí ni ẹ̀ tó bá ti nínú agolo làásà yòówù rà twenty five thousand yóò sì pèsè ọmọ ẹni ẹlẹ́sìn. <laughs> kó sì pé pé lọ́wọ́ àti ìfúnpá yìí wà lẹ́kọ̀ọ́ ní wà fún. nítorí wọn kọ ọ̀nà tún náà ní ti ń kọ nítorí wọn kọ wọ́n ti ẹ̀ kọ́ sí. ṣé ọba pàdé ọlọ́run kí ni òwe sunna nabi dọwọ wa. الذين يؤمنون بما sunna ta ló ń yan anabi wa muhammad sallam awa la fẹ́ràn anabi kò olùbìdì sí sunna òde tẹ̀ ah, kí a sì mọ̀lúdi anabi kéèké àwọn tí wọ́n ń ṣe é fún gan wọn ò bá anabi ó yà gba anabi dà ṣùgbọ́n gbà tí àwọn ìyàwó ta nẹ́bí wa lọ sí ọjà káàkiri bá àwọn ìlọ sọ́nà ilẹ̀ haúsá kan wà lórí mọ́tò fọjọ́ mẹ́ta láyọ̀ ọkọ wọn àwọn ìyàwó ní ní wáyé olówó àpò ìbò láti wọn bẹ ń tó ta ní ìṣe ọdọ aago méje wọn tó darí lé wọn àti dáná oúnjẹ fọkọ láàárọ̀ wọn ti kú òsíwájú àfúnbá torí pé síbi tí wọn ta sì mọ lọ́nà sáàbò lọ́nà ẹlẹ́rìí wọn máa ń jí lọ pàdé àwọn tìmọtò tìmọ tí wọn bá rà mẹ́rin wọn tó máa bà mí wọn nílò ní làwọn ti gbé dé àwọn olóko ibẹ̀ náà ti àtìmọ o mọ ọ lọ́nà máa tẹ mọ́tò kí ni bí wọn máa bọ ìjọba ìjọba ìjókòó sí kẹsì yẹlẹ mẹwàá wà rà òbí ẹ òwúrọ̀ ọlọ́nkọ́ wọlé ètò bẹ̀rẹ̀ mọ́sá wa ẹja tó tọ́. tí wọn bá sọ kálẹ̀ fún anabi sallallahu alaihi wasallam kámójútó Qur'an kámójútó sunna anabi wa Muhammad sallallahu alaihi wasallam. téèyàn bá mójútó méjèèjì ẹ̀sán ń bẹ́nu ẹ̀sán àmẹ́nu bá tó wọn bá àtọ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك اليك نعم Thank you. bá a bẹ lẹ́nu èèyàn kí ìpàdé pa àwọn kẹkẹ ń bẹ nínú lájà ilẹ̀ kó tó dàkú lélẹ̀ èyí ti kó dàkú wọ́n padà dá náà ni ìfẹ́ ṣe ń dàkú ṣe ń dàkú ìfúnra ọ̀nà ní bẹ lọ́kàn rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yìn kí ẹ̀ṣẹ̀ kan ẹ̀ṣẹ̀ kan àbúrò tó nígbà lè túbàdà. ẹ̀sọ́ tẹ̀lé pé ó ti ojú ti mú àwọn ọjà bẹ́ẹ̀ ní ìgbà tó lò tó jẹ́ lò nígbà tó ti èèyàn látọ̀ lọ pé iná yóò wà nínú àwọn ọmọ ìyá rẹ̀ yóò wà ọgbọ́n wọn ló ṣe pa bàbá yóò lè kú padà tó mọ̀ lọ. ó bá ń lé tiẹ̀ sí ipò ọlọ́wọ́ bọ́ sọ àgbà ọ̀yà ó ló ń lọ ciao. Chiede tutto su Valentino, lei ha avuto un minuto. Proviamo a capire un minuto. Quindi lo è anche per lei, lo sapete. Davanti alla sonda. Per Valentino lei è un minuto. Provate poi con le gioie e le gioie. Provate un minuto lì con le gioie. No, ma tu lo facci di gioie o un po' di cose. Occhio, vorrei qui. na akɔtura akɔra ɛfɛ ayɛ ɔtɔ